The topic of this monologue is a small hut on a farm. Ní ilẹ̀ Yorùbá, àwọn àgbẹ̀ fẹ́ràn láti máa kọ́ ilé kékeré kan sínú oko. Èyí ni à ń pè ní ahéré. Nínú ahéré, wọn a máa fi ara wọn pamọ́ nínú oòrùn tàbí òjò. Ní ahéré yìí, àwọn àgbẹ̀ máa kó nǹkan bí odó, ọ̀bẹ àti ọkọ́ sí. Nígbà tí wọ́n bá fẹ́ lọ sí oko, wọn ó mú ọkọ́ wọn kúrò níbẹ̀ tó bá di àsìkò ọ̀sán wọn ó wá sí ahéré láti jẹun ahéré wà fún níta ń lò fún ìgbà díẹ̀. Second version. ní ilẹ̀ Yorùbá àwọn àgbẹ̀ fẹ́ràn láti máa kọ́ ilé kékeré sínú oko ilé kékeré yìí là ń pè ní ahéré nínú ahéré wọ́n ń kó ọkọ́ ọ̀bẹ àdá àti nǹkan ohun èlò díẹ̀ sí wọ́n ń lo ahéré fún ìsinmi nínú oòrùn tàbí òjò a kò ń gbé ahéré ṣùgbọ́n wọ́n kàn ń sinmi fún ìgbà díẹ̀ níbẹ̀ ni nígbà tí wọ́n bá fẹ́ kọ́ ahéré wọ́n ń lo koríko tàbí ewé láti kọ́ a kì í lo páànù fún ahéré kíkọ́. Third version. Ní ilẹ̀ Yorùbá àwọn àgbẹ̀ fẹ́ràn láti máa kọ́ ilé kékeré sínú oko ilé kékeré yìí lè à ń pè ní ahéré à ń kó ọkọ́ àdá odó tàbí nǹkan ohun èlò fún oúnjẹ sínú ahéré a kì í sun inú ahéré tí a bá fẹ́ lo ahéré à ń lò ó fún ìpamọ́ lọ́wọ́ oòrùn tàbí òjò ni nígbà tí a bá kọ́ ahéré à ń lo koríko fún un a kì í lo páànù láti kọ́ ahéré ahéré jẹ́ èyí tí ó kéré púpọ̀